dá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala tí ó kádàrá kí a tún lè pàdé lórí ètò wa alkunusu mina sunna ìyẹn ní pẹpẹ ọ̀rọ̀ èyí tí anabuwa Muhammad sallallahu alayhi wa sallam tó fi kalẹ̀ fún àlèhùnmọ yìí òun náà ni àwọn ọ̀rọ̀ oníyebíye ìlànà téèyàn fi rí ọ̀nà ọba àdẹ́dà lórí ilẹ̀ àti ẹ̀ máa pàdé ọlọ́run lálùkìyàmọ́ ọlọ́run a kí gbogbo àwọn olùgbọ́ wa ní gbogbo àyíká yìí tí àbá ti ń gbọ́ wa eléyìí tí a máa ń pàdé ní gbogbo ọjọ́ kulla yawmil jumaa gbogbo ọjọ́ jimá ní dédé àsìkò sí ní nǹkan bíi aago mẹ́sàn-án tí ó fi di mẹ́sàn-án àbọ̀ abẹnú àánú rẹ̀ ọlọ́run kó jọ mọ́sàáfì àlámẹ́rì mọ́sàáfì súnmi zanàfà náà ti ṣe olóore wa ọlá ìpè méjì rẹ̀ níbi tí a ti máa ń gbé yẹ̀wò tíra bàbá wa olùmọ̀gbani abu abdullah muhammad bin ismail al-bukhari rahimahullah tíra tí bàbá ṣe tí wọ́n pè ní al-adab al-mufrad ibẹ̀ ni a ti máa ń tọ̀ tá a ti máa ń gbé kí ni àkọọ́lẹ̀ anabuwa Muhammad eléyìí tí ó lálàáfíà ara ẹ̀yẹ́ ló sìn ọlọ́run adébábù ẹlẹ́ẹ̀kẹtàdínlógún ibẹ̀ ni a kà níjẹjọ́ hadisi ẹlẹ́ẹ̀kẹtàlélọ́gbọ̀n òun ni à ń bá lọ hadisi yẹn gùn púpọ̀ kí n fi lè dá àwa olùgbọ́ wa lójú òní wípé hadisi tàǹkà yìí ìyẹn ni hadisi thirty three òun ni hadisi tó fẹ́ gòjù nínú adabul mufrad ọlọ́run bá ṣàlékún dáadáa àwọn olùmọ̀ àti àwọn tí wọ́n ṣe ṣẹ́rù adabul mufrad àìdá àwọn tó ṣe léde yorùbá ni èdè òyìnbó ni àbédè lágbáwá ọlọ́run eléyìí náà bá fi lépa bá wọn kó wá gbàlẹ́sìn lọ́wọ́ wa ẹ̀yin olùmọ̀ báàbù dáwàtìlù wàlídẹ́yìí òní aníbàbá pé àkọlé àdìsí ẹlẹ́kẹta àti ẹlẹ́kẹtàlélọ́gbọ̀n torí pé bẹ̀láti kàdíìsì tí Abu Hurairah ló ń gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam pé àwọn àdúrà mẹ́ta tí Allah subhanahu wa ta'ala ní kò sí èméjì lórí ẹ̀wọ̀n gbà lọ́wọ́ ẹrú àìfàìwí làìfàìmọ́gbà abẹ́nú àánú rẹ̀ ọlọ́run àti ní àtẹ̀yìn fi wá sínú ẹni tọ́lá ó máa gbàdúrà wọn. nínú àdúrà àkọ́kọ́ a máa ní bàbá pè ní dáwọ́tù wàlédè àdúrà àwọn òbí àmọ́ tó túmọ̀ sí gbà míì òun ni pé bí ṣe ń gba àdúrà tá ń fẹ́ ní tá ń tọrọ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ni tí ẹrú bá bẹ̀ lórí tí ò fẹ́ tàbí kí ẹrú bínú láti ṣàdúà lórí ẹni tó ṣàbùsí fún a rí pé àdúrà ìwùn náà là á pè àmọ́ èkejì lọ́dọ̀ yóò bá èpè ló máa jẹ́ kọ́lọ́ọ̀bà aláàkójọ kó má sàlà wá ń bẹ̀ àìdá èpè ọmọ ádámẹ̀ ni àbí èpè ẹlòmíín náà ti ṣètò ọmọ ádámẹ̀ àìdá táwọn màláìkà àbí táwọn àlùjọ̀nù àbí táwọn dábà gbogbo àwọn eléyìí náà kò sẹ́ni tí ò lè ṣépè nínú àwọn táwọn sọ yìí kó là bẹ̀ ni ìyẹn ni wípé dáwàtú wàlídẹ́n àmọ́ níbi kùsùsù hàbí alhabis àti adabul mufrod o àdúrà òbí àbí ìdàkejì rẹ̀ ọlọ́mọdé àrí ìdàkejì rẹ̀ tó bí o fi sí pèlè wa ọlọ́ alákọ̀ọ́kọ́ ó ní dáwàtú mazlum ní àdísì thirty two àdúrà èpè tí ẹni tẹ́yìn ṣàgbèsè fún tó bá ṣe wà dáwàtú musafir èpè àdúrà sorry àdúrà ẹni tí arìnrìn àjò ọlọ́ọ̀bà aláàmú gbà ó ti bọnú ara wọn ni wàdáwàtòlù wàlídì àlà wàlàdìdì òun náà ni àdúrà tóbi bá ṣe fọ́mọ rẹ̀ abẹ́nú àánú rẹ̀ ọlọ́run àwọn tí wọ́n kù láyé lóbi fún wa mọ̀sánà àṣọ wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ jẹ́ kí á rí ìyọnu rẹ̀ látara wọn àti gbogbo ẹni tí ó lóbi láyé wàtá lóbi láyé abẹ́nú àánú rẹ̀ ọlọ́ba àforíjì máa yáfi wọn ọlọ́run ọlá ìpín méjì rẹ̀ eléyìí ni hadith thirty two hadith ẹlẹ́ẹ̀kẹta lélọ́gbọ̀n eléyìí tá wa Abu Hurairah ló gbà wá àti nípa tẹ́rẹ́jàmà Abu Hurairah ìyẹn ní short biography about Abu Hurairah so tiye sàbí àgbà ni torí pé àdéhùn tó tẹ̀lé àsọ̀rọ̀ tí ó pọ̀ díẹ̀ lórí tọ́jàmà rẹ̀ ìyẹn ló fà ní ìjẹ́jọ́ mi ò jẹ́ ká sọ̀rọ̀ nípa ìsẹ̀mí ayé kí làwọn àṣàyàn kí ni ọlá ti ń bẹ fún sàbí àgbà yìí eléyìí tàbí ọba Allah subhanahu wa ta'ala jẹ́ àwa náà nípa dáadáa sáàtì ilẹ̀lẹ̀ fún àlùmọ́ yìí torí pé àwọn eléyìí taraku li hadhihi al-umma turathun kathira la yunfa abadan wọ́n fi ogún léyìí téèyàn ò lè gbàgbé wọ́n fi ilẹ̀lẹ̀ fáyé léyìí pé tọ́ba ń sọ̀rọ̀ àbúrò rẹ̀ àní sọ̀rọ̀ ńpa rẹ̀ àní sọ̀rọ̀ ńpa ìyàwó rẹ̀ a máa sọ̀rọ̀ nípa àwọn ìmọ̀ àwọn ọlá àwọn oríire àwọn ìtọ́sọ́nà eléyìí tó gbà látọ̀dọ̀ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam òun náà ló gba wa ó ní kò sẹ́ni tó sọ̀rọ̀ lórí ìtẹ́kọ̀já àwọn tó ń fẹ́ kà yìí alákọ̀ọ́kọ́ anabi sallallahu alaihi wasallam ló sọ̀rọ̀ yìí àfọlábalẹ̀ tó hadith sábàárí palẹ́ ní pẹ̀lú ìyọ̀ndọ́lọ́tọ́lọ́ bá kádàrà kẹ́mi ó tún wọn abẹ lórí dáadáa lórí islam àtún kọ̀ntínú lọ́sẹ̀ tí ń bọ̀ ó ní isa ọmọ mẹ́ríyàmà anabi wa isa alayhi salam hmm. ẹ mẹ́jọ àgbàgbé rẹ̀ a sọ̀rọ̀ fún wa lórí ẹ̀mí jẹjọ ẹ̀rí wà lórí eléyìí nínú alukur'an so tiye níjọ tí anabi nígbà tí àwọn èèyàn wá bá ìyá Mariam tó bí ànábì Ìsá wọn wá bá ó wá náwó sí i lórí sọ gbogbo ní kóun ti sọ fóun ti gbọ́ ọmọ wa fọ aṣọra ti ilé yìí ó tọ́ka sí ànábì Ìsá òun náà ó èsì táwọn sọ fún ni pé kọ́ọ̀lù kẹ́lẹ́ mọ́ máa ká sọ bí ya ló ń sọ anabi wa isa alayhi salam ìyẹn jésù ọmọ maria yọ ọlọ́run kó mọ̀sá máa bá ló bá fèsì ó ní ìní abdullah ó lẹ́nu tẹ́ rí ẹ má dààmú ẹ má dààmú ìyá mi o ẹ jẹ́ ń fọ ìyá mi mọ́ ẹrú ọlọ́run ni mò ń ṣe. atani alkitab allah subhanahu wa ta'ala ó sàdé nǹkó òun fún mi ní tíra tó pé kò tí ì fún ní tíra ǹjọ́ yẹn ìyẹn ni pé wọ́n fún mi náà níwèé ìtọ́sọ́nà fálẹ̀ òun náà ìyẹn ni pé yóò jẹ́ ni tí ó níjọ wàjà alẹ́ ìnàbí yẹn allah subhanahu wa ta'ala ti dẹ̀ ṣe mí yóò ṣe mí lẹ́ni tí yóò máa bá sọ̀rọ̀ tí wọ́n rán mi fáwọn èèyàn waja'alani mubarakan aynama kuntu bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì Allah subhanahu wa ta'ala nínú tí ó kádàrà fún mi nínú sẹ̀mí ayé mi wípé gbogbo tó wọ́n fi lò sẹ̀mí ayé tán òun ó jọ ọmọ bùkún tó bá fọwọ́ kan kaba yìí nǹkan yóò máa yè wa awsani bis-salah eléyìí là sọ́lẹ̀ ọ̀rọ̀ tá a dábìí fa sọ lórí ìtẹ́ni wa awsani bis-salah Allah subhanahu wa ta'ala ó sì tì mí nílọ̀ ó sàsọ́lẹ̀ fún mi pé ń gbọ́dọ̀ mẹ́kirun àjẹ́ ọ̀rọ̀ á kirun tó ti yé ọ̀ràn yẹn gbogbo àlùmọ̀ tó ṣáájú ni ọba aláà fún wọn lónìràn àrùn lọ́tọ̀ọ̀tọ̀ àjẹpà nàbì ìsá nínú ọ̀rọ̀ tó náà sọ lórí ìtẹ́ni wípé wọ́n pa mí láti kí n máa kí wọn. wọ́n zẹ̀ká kí n sì máa ṣètọ́rẹ̀ àánú máa dùn tó àyíyá mi lópin ìgbà tó ń bá bẹ lórí ilẹ̀ ó wá ní ẹlẹ́ẹ̀kẹta tó ti torí ẹlẹ́ẹ̀kẹrin tó torí ẹ̀ sọ̀rọ̀ ni pé wà á bá rọra bè wà lè dẹ̀yìn mo so eléyìí lọ́wọ́ tá nàbí Isa alayhi salam tó sọ lórí ìyẹn ni pé kò lori lórí ẹ̀ wà sọ ibù jùrẹ́jì àti èèyàn jùrẹ́jì sọ ibù lọ́dọ̀ àwọn olùmọ̀ wọn a máa pè ní companion ìyẹn ni pé alábàágbé ni pè ní sọ ibù wà sọ ibù jùrẹ́jì nígbà tá nàbí sallallahu alayhi wa tó sọ̀rọ̀ nípa sọ ibù jùrẹ́jì kí ìlà yá torí pé àdìsí yìí ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀gẹ́ mo ṣàlàyé fún wa ọ̀hún yẹn túmọ̀ wípé ká sọ pé wọ́n bá mọ jòrèjì ni wọn ò ní béèrè pé wọ́n máa sọ ìbò jòrèjì torí pé àdìsí yìí ó wà ní àwọn ìsọ̀rọ̀ ìlìyàt kí láń pè ní ìsọ̀rọ̀ ìlìyàt àpàdà sọ̀rọ̀ náà lórí ẹ̀ kọ́lọ́ọ̀bà aláàkó fún wa nígbà láàyè lórí ẹ̀ wọ́n ní wọ́n máa sọ ìbò jòrèjì eré ànábì ọlọ́run ta ló gbà kọ́ọ̀là anabi sallallahu alaihi wasallam hmm. ìkẹ́ àtọ̀lọ́lọ́kùn máa bá ó sọ wípé fa inna Jurayjan ó ní Jurayj tẹ́ ẹ̀ bá mọ̀ rajulan fi sawma'atin lahu kana rajulan Jurayj jẹ́ arákùnrin kan rahiban tálápìyàn ní rahib òun ni aráyéfá aráyéfá ajá wípé Allah subhanahu wa نعم ورهبانية التي ابتدأوها ما كتبنا عليهم àkọ́ àti lọ́rọ̀ èèyàn fún wọn nígbà wọ́n wá sí lọ́rọ̀ fún ara wọn wọn ò mójútó àrùn bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n máa ń ni pé àwọn tí wọ́n yìí fẹ́ wọ́n máa ń sí ayé jẹ́ máa nínú ilé ìjọsìn rẹ̀ àwọn olùmọ̀ẹ́ni kí wọ́n gbà lérò pẹ̀lú sọ̀rọ̀máà òun ní àyè kan tó ga téèyàn mọ kalẹ̀ tó jẹ́ pé àwọn ẹni wọ́n kúrò lára àwọn èèyàn èyí tẹ́lifàlù anas wọ́n jìnnà sáwọn èèyàn wọ́n wà lọ máàyè kan ibẹ̀ ni wọ́n ti máa jọ́sìn òun ló pè ní sọ̀rọ̀máà àti ńlá láàyè tó ti ń jọ́sìn mo rò pé ti yé àwọn olùmọ̀ọ́mọ́ pé sọ̀rọ̀máà ní àyè tí àwọn ròbán tí Allah subhanahu wa ta'ala sọ pé walaula daf'ullahi an-nasa ba'dahum bi ba'din la'udimati sawami'u wa biya'un wa salawatun lati yuzkaru fiha ismullah tí ìbá jẹ́ pé àbò ọlọ́run fún àwọn olùgbàgbọ́ òdodo even lánàá wọn ò bá máa dàwó wọn ò bá máa kó parun bá sawami'u jami'u eh, eh, eh, jami'u sawma'a ìyẹn ni ibi táwọn olùráyé sánú àwọn alùkìtàbù lànà tó máa ti ń jọ́sìn fún un tọ́sí virgin sọ́ọ́ lọ. wà bíyàhùn bíyàhùn ní ilé ìjọsìn náà sọ́ra christian so alukur'an ò dákọ̀ kanais bẹ̀kí ló pé bíyàhùn tàbí ká pè ní bíyàhùn ilé ìjọsìn àwọn kí ni àwọn christian wọ́sọ̀lá wa àtún òun níbi tí àwọn Yẹhudi máa ti ń jọ́sìn àwọn Júù bẹ́tà fẹ́ ló ń bẹ̀ ní pé wàkẹ́ àná rọ ìbákọrin yáwì ìlà asfala sawma'ati níbi tí ìjùrẹ́ yìí kọ́ kẹ́yìn tó ga yìí tó ti máa ń jọ́sìn fọlọ́run tó kúrò nínú ìlú arákùnrin kan tó máa ń da màálù a máa wá dúró lábẹ́ ẹ̀bẹ̀ a máa nájú tó máa fẹ́ràn rẹ̀ ló ń jẹ́ hadi riwayat alhadith alladhi dakara a imaamu muhammad bin ismail al-bukhari ẹgbà wa tà yìí àfọ àwa ìmọ̀mù muslim náà ní ẹgbà wa yẹn òun náà rí gbà wá bó tiẹ̀ jẹ́ pé òun náà ka ikhtilafu fil àwọn gbólóhùn tí imaamu muslim ti gbà wá ń tiẹ̀ ó yàtọ̀ yóò wù wá ká lè da méjèèjì papọ̀ ká lè rí àwọn àǹfààní kan tí ó máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí làwọn àǹfààní yẹn ìyẹn ni wípé arákùnrin yẹn adaranjẹ ó jẹ́ ẹni tó máa ń dúró lábẹ́ rẹ̀ wàkàrà tó ìmọ̀ràn àtúmìnà àlẹ́ kọ́ríyà arábìnrin kan tó jẹ́ nínú àwọn aráalé aráàlú tí jùrẹ́jì ti wá yẹn tẹ̀sẹ̀lìfù ìlà rọ̀ọ̀ì ó jẹ́ ni tó máa ń lọ bá adaranjẹ yẹn arábìnrin ti jolè sí náà bọ́lá ti lélẹ̀ yìí kí ló gbé lọ tó fi lọ bá àáfà wa àárín eléyìí gbà wá nínú wa ìmáàmù muslim ìyẹn ni wípé nígbà tí àwọn èèyàn rí pé jùrẹ́jì ó jẹ́ ni tó máa ń sin ọba Allah subhanahu wa pẹ̀lú ìsin lọ́hùn rẹ̀ àwọn èèyàn máa ń pẹ̀lú rẹ̀ pé àá èèyàn ní sin lọ́yìn dáadáa yìí látara bẹ́ẹ̀ débi wípé obìnrin yìí ó jó ní zina wa àwọn èèyàn máa ń sọ̀rọ̀ jùrẹ́jì àti kíni àti ìjọsìn rẹ̀ wípé ha ah, ẹni rẹ̀ ni a jẹ́ pé fọ̀kúlù bí ní ẹ̀mẹ̀tì màṣúd gbogbo ẹni tí Allah subhanahu wa ta'ala bá ṣèdẹ̀ra kan fún làwọn èèyàn fẹ́ máa gan wọ́n fẹ́ máa ṣe kéta rẹ̀ wàkánà ti múra tó bàrẹ̀ yìí yutama sálábì usnia kódà àwọn èèyàn níbi tó bìnrin yẹn dáa tó ti àwọn èèyàn máa ń fi ẹwà rẹ̀ fi sòwe ọmọ fi pòwe àti ọ̀dà tó lágbájá ni fọkọ́ ọ̀la ńgbà tó wá gbọ́ tí wọ́n sọ̀rọ̀ jùrẹ́jì ó ní ìṣètún làtàtànáwù lẹ́kùn tó bá wù mí kọ́ra tẹ́ ẹ bá fẹ́ mo lè kádàwò bá àdánwò yẹn ò lè sàdédé bá jùrẹ́ẹ̀jì bí ò jẹ́ wípé torí nǹkan tó ṣe kí ni tí jùrẹ́ẹ̀jì wá ṣe tó fi di pọ́bìnrin yìí ti wá sọ wípé òun ò lọ fìtínà rẹ̀ ẹ̀mẹ́jà gbàgbé hadith tànàbí sallallahu alaihi wasallam olóhùn fi fìtínà kan àbọ̀rọ̀ àìlà ummati eléyìí tó lè kó àdánwò báàlì ọmọ òun min fitnati nisa àbọ̀rọ̀ àìlà ummati min fitnati nisa ilé fìtínà tí anabi sọ sọlá sọ pé ó lè kó wàhálà báàlì wọn yìí nínú ẹgí ni obìnrin ọba aláà mọ́sá làwọn àbí fìtínà obìnrin ọlọ́run kó mọ́sá yọmọ sí wa jùrọ èjì jẹ́ni tó mọ ìjọsìn láàyè yẹn fa àtẹ̀tí wọn mú u àti pàrọ̀ sínú rẹ̀ wáyà àfọwọ́ Bukhari fa àtẹ̀tí wọn mú u yẹwọ́ mẹ́rin ìyá rẹ̀ wá bá jùrọ èjì yẹn ni pé ìyá rẹ̀ kò nínú ìlú ó wá bá níbi tó fà kọ́ọ̀lá ya jùrọ èjì ó wọ́n sọ pé ìrẹ́ jùrọ èjì wọ́n wúwo yóò sọ̀lẹ̀ jùrọ èjì sì ń kírun lásìkò yẹn nínú rìwáyà kan rìwáyà sọ wípé nígbà tí ìyá rẹ̀ ń pè kó fi lè mọ̀ yàtọ̀ ó ní ìyá jureid anna umuka èmi nìyá rẹ̀ ìyá jureid bí jureid ti ń pọ́ bẹ́ẹ̀ ló sọ fínàfì ó sọ fẹ́mi ara rẹ̀ lórí irun wọ́n wọ ìfọ̀lì ummi wasalati àdáwòdé ummi wasalati ah, ìyá mi sí àmì ní kí n dáhùn ní àbíhùn ibi bá dó ní jẹjọ nìyẹn fọ̀rọ̀ à bẹ́ẹ̀ ni jureid ìjọsìn ọlọ́run ló ń ṣe kóun gbọ́ lápòjọsìn lórí pípé tí ìyá rẹ̀ ń pè súnmọ́ sọ́ra àti bí ìsànìyà ó tún pariwo lẹ́lẹ́kejì fírí wáyà tí ń da ìmáàmù Muslim ní ọgbà wa tọ̀dọ̀ ìmáàmù Muslim ó ní fa àtẹ́tìwù fìlgàdì ìyá rẹ̀ tó wá ní kí ni o níjọ́ kejì ajẹ́pẹ́ kì í ṣèjọ́ yẹn rìwáyà ìmáàmù Muslim ní ìjọ́ kejì ló wá rìwáyà ìmáàmù afárá Bukhari ní fa súnmọ́ sọ́ra àti bí ìsànìyà fàkọ́lá bíi nafsi yìí ó tún sọ níjọ́ kejì náà ó mi wàsálà àti the same time náà ló tún wá

àmọ́ ẹ̀mẹ́jà gbàgbé wípé fati kólàbí hakin hakọ kálukú ló lẹ́tọ̀ọ́ tiẹ̀ ẹ̀tọ́ ọba abẹ́dá sì ṣáájú kí ni o ẹ̀tọ́ tòbí àmọ́ máa dálíkà pẹ̀lú bó ṣe rí yẹn náà á tún wá rí wípé irun wo ni jùrẹ́jì ń kí hmm. sọ́ràn yẹn ni àbí náfìlà àwọn olùmọ̀ni káyánátì yusọ́lì náfìlà tó tàtọ̀ wà náfìlà níyàn àwọn olùmọ̀ni tó bá ní pọ̀rọ̀ bá wá rí bẹ́ẹ̀ sọ́mọ́ ń pè náà bá ń kírun náfìlà wọ́n ní kí náà ká ṣe o wọ́n ní ká gé ká já náfìlà yẹn ká lọ dá òbí wa lóhùn bẹ́ẹ̀ tó bá jẹ́ ọ̀ràn yẹn kí láà ṣe fọ́lì yóò kà sí à á tètè ṣe ní fúfú yà á lè tètè lọ dá wọn lóhùn so ìgbà bẹ́ẹ̀ torí pé jùlọ ẹ̀jẹ̀ káànà ọ̀rọ̀ jùlọ ẹ̀ má jà gbàgbé káànà ọ̀rọ̀ jùlọ náà àìbìdì zá ìdán ròhùbẹ́ẹ̀ ó jẹ́ ọ̀kan náà aráyé sá àwọn ilé àwọn olùmọ̀ sọ fún wa pé ara ọlá ti ń bẹ fún ẹni tí ń sin lọ́n pẹ̀lú mà àtẹni tí ń sin lọ́n tí ò ní mà torí pé làwùkẹ́ àná yà àlẹ́ tó bá jẹ́ pé jùlọ ẹ̀jẹ̀ ó bá nímọ̀ nípa ìdájọ́ òfin ẹ̀sìn ni làkọ́dàmẹ́tì hapolwalidati i ala hadi nafila ìbá ti ṣáájú pé nafila lòún ṣe kì í sọ̀rọ̀ yẹn ọ̀kan nìyẹn lórí ẹ̀ tábà padà sínú ẹ̀gbà wọ́tà ń kà lọ nígbà tí ìyá rẹ̀ bínú torí pé jùlọ jò dá lóhùn kí ni ìyá rẹ̀ ó ṣe ìyá rẹ̀ nkọ́làbẹ̀tì ó gorí ẹ̀mí rẹ̀ ìṣesí obìnrin kí ni ìṣesí obìnrin inú ọ̀pọ̀lọpọ̀ ìṣesí obìnrin ọ̀dọ́ ni ẹ̀ǹfẹ̀ alátùnkẹ̀sí ọ̀rọ̀ kéèyàn ó tara ìgbónára ìbínú tí ìjẹ́ kéèyàn ó ronú kí ni yóò ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ tí mo fẹ́ ṣe àbí tí mo fẹ́ sọ yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ àwọn àgbàlagbà máa ń sọ fún wa pé gbogbo tóbìnrin ó bá sọ tó bá ṣe fẹ́lẹ́ òní ṣe mo wá mọ̀ ni. so bẹ́ẹ̀ ni tí ìnira kékeré bá kan obìnrin yóò gbarata yóò tara ju tó ṣẹlẹ̀ sí lọ lóòótọ́ ni jòrò èjò pé àmọ́ tó ti torí ẹ̀ pé bẹ́ẹ̀ kò tí ì débi pé kíni kíni yàrá ẹ̀ ṣe pèlè láti sọ kátọ́rù tí ń bẹ́ẹ̀ bí ìmọ̀ ṣe pèlè kíni ó lé ọmọ ẹ wá gbé èpè tí àrẹ̀sẹ̀lẹ̀ ọlọ́run máa lábọ́sàlà wa níbi èpè ìbínú àwọn wo àwọn òbí wa òbí òsè fi ṣeré ẹ wo ní nǹkan bíi títí lọ bíi júùsù tá a bá pín tíra tá a ń kà yìí tá a bá pín sí mẹ́rin tó ti yẹ júùsù àkọ́kọ́ tá a sì ń kà láti ìjọ ìka tó bẹ̀rẹ̀ rọ̀mọ̀bọ́n kò tí ì yẹ kò gbò tí ń sọ lórí kíni hakolo àlèdè àwọn ojúṣe ìwọ̀ dáadáa tá a gbọ́dọ̀ sọ fáwọn òbí wa ìdálàtà àlàṣẹ yìí tí máa tọ́ka lórí nǹkan yóò tọ́ka lórí pé ẹ̀sìn Islam ẹ̀sìn tọ́lọ̀ ọba aláàbò ti rán ànábì láti tún ọmọ nìyẹn ṣe ni kì í ti ká kírun nìkan kì í ti ká gbàwẹ̀ nìkan kì í ti ká yọ zàká nìkan tó ti ẹ̀sìn tó ń sọ tó wá mójútó ìbáṣe tí ń bẹ láàrin àwa àtàwọn òbí wa ẹ̀sìn tó mọ ìwọ̀ fún níwọ̀ ni kò fẹ́ sí nínú ìwọ̀ tó jẹ́nu ẹ̀dá ọba adẹ́dà tẹ́sí yóò fún kálukú níwọ̀ tiẹ̀ so tí túmọ̀ yìí pé tá a máa ń wá a complete human being pé èèyàn kan ni èèyàn ni ọmọlúwàbí ni tó pélé yẹn wàláhì islam lẹ́mọ̀ bá lórí ẹ̀ torí pé èèyàn kan ò ní gba islam téèyàn kan bá jẹ́ni tí ì ṣe mùsùlùmí tẹ́lẹ̀ tó bá rí inú ẹwà tí ń bẹnu sáré ọkẹ hàrà dì í hàrà mi làtìláì lẹ́tìmí làtìláì lẹ́tì fàtàrà náà fàálẹ̀ yìí eléyìí lójú ọ̀nà tọ́lọ́ ọba aláàdọ́mọnìyàn tọ́mọnìyàn gbọ́ ọ̀sẹ̀ mi lórí ẹ̀ tẹ́ ẹ bá rí èèyàn kan tọ́ba ló dá níwà ẹ mọ̀ yìí pé nú ẹ̀ka kan nínú ìwà islam ló ń wù èèyàn kan wà lè dá níwà tí ó da lẹ́sìn tó tàbí ẹni tó bá jẹ́ mùsùlùmí abẹnú àná àdóhùn tí mo kàn yàn tí ìdí kéèyàn jẹ́ mùsùlùmí má jẹ́ ṣẹlẹ̀ sí wọn lọ. ẹ̀yẹ́ ń sìn ọlọ́m ìyá rẹ̀ sí pé ìkílẹ̀ pé sọ́sọ́ ó ní láà mẹ́tàkà lọ́ ìyá jòrè yìí ọlọ́run ní pa ìyá jòrè yìí. àtà sanforo ìwádìí ìlú mẹ́ta títí tó ọ́ fi fojú kan àdánwò obìnrin ó zìnà. àlùmọ̀mẹ́sàtì tó jẹ́ pé wọ́n ò kọ̀ pé kí ni ẹ̀mí pé yẹn ló lágbára jù ẹni tí ń tiẹ̀ ń faburú tó ń fi pamọ́ ó yàtọ̀ sẹ́ni tó ṣe kí ni o tó jẹ́ pé ń faburú tó wọ́n fi hàn kò tiẹ̀ fẹ́ mà kó tiẹ̀ bóyá báwo yẹn ṣe sọ zìnà tí wọ́n sọ di nǹkan eré ẹ̀ra àwọn obìnrin wọ́n máa rìn wọ́n ò wọn ò fẹ́ mọ̀ wípé wàhálà làwọn ń dálẹ̀ fáwùjọ àti fẹ́mi ara wọn àwọn èèyàn má sì kẹ̀kẹ́ kódà ara àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ní mísẹ́lì tó ń ṣe owó nàbí ni àwọn èèyàn ń gbalé nítorí ẹ̀ kò sí táwọn èèyàn máa ṣe ọba alákòjọ kó máa ṣàlàwà làwà làwọn ọmọ wa ń bẹ ọlọ́run hmm. làwà làwùjọ wa lórí ọlá ìpè méjèèjì ọlọ́run. nàá eléyìí lẹ́pẹ̀ tíyà rẹ̀ sẹ́ súnmọ́ sọ́ba fati ló bá pẹ́yìn dà sẹ́ǹsì mọ̀ wípé àdìsí ta kà sáájú tó ti àdìsí ta ní kíni ta kà sáájú pé sàlásù dàwa ti mú tajà àbátùn làwọn náà láṣẹ in àwọn àdúrà tọ́lọ́run ní ànẹ́sọ̀ sábẹ̀ kì wá lọ dáadáa lórí èpè abẹ́ gbogbo àwọn ẹ̀yà nílé abẹ́ gbogbo bímọbímọ abẹ́nú àánú rẹ̀ ọlọ́kọ́ jọ mọ̀ṣẹ́ wa lẹni tí ó ṣiṣẹ́ tí ó fẹ̀fẹ̀ dànù gbogbo tọ́mọ ìbá ṣe àgbọ̀rọ̀ sípele mo fẹ́ fún wa ní káyà kan lórí hadith tàǹbà lọ ẹ̀mú àdúró díẹ̀ wọ́n ní kan wà nú àwọn arábìnrin àwọn lẹ́yìn tá à ń sọ kì í ṣe wípé ẹni ẹgbẹ̀rún ọdún kan àbẹ́gbọ́n no láìpẹ́ ni ní tí o ti pẹ́ púpọ̀ tí ó jìnà sí wa tàbá kà kò tí ì yọ wọn lóbìnrin yẹn ó jẹni tí ń bá ti wá sẹ́ ọ́n lẹ́ eh, àdúrà tí máa ń fún ni lọ́dọ̀ so haram ọlọ́run ó ẹni haram bá ti sẹ́ tí ó dùn tí ó sọ fún un ọlọ́run haram wípé nu ta lépa bá ọmọ rẹ yẹn padà jẹ́ ọ̀kan nínú haram yìí ìyẹn ní haram ká bí àdúrà mm. tí ìyá rẹ̀ tí ò sépèlé bẹ́ẹ̀ bá ti sépèlé ọmọ ó ti tán o gbogbo tí ìbá ṣe ẹ jẹ́ ká rí pa jẹ̀nà ká gbé sínú torí pé ṣe àtàṣe ni kò sóore tá a fẹ́ gbà bí kéèyàn sépèlé ọmọ obìnrin sì ló mọ wọ́pọ̀ fún àtàwọn apá kan náà àwọn ọkùnrin kọ́lọ́n kó jọ mọ́sálà wa mm. àdánwò tí oyin máa fi kàn látara ọmọ téèyàn máa fi sùúrù máa fi pín tọmọ máa ń pínyàn ní sùúrù tí máa ń tẹ̀yàn sùúrù ọlọ́run abẹ́nú àlùmọ́jọ́mọ́wọ́ ṣe bẹ́ẹ̀ fún wa mm. ọlọ́run ìpín méjì rẹ̀ ọlọ́run ẹ̀yẹ́ sì ọlọ́run fàáwù tí almalak alimẹ́lìkù bìtẹ́lìkì alimara alẹ́tì wà ládàá a rí pé tàbá wo rìwáyà àfàwà Bukhari ó sọmaláìsì díẹ̀ sí ti àfàwà Muslim tóró kàn ní wọ́n kàn gbé obìnrin yẹn dé ló bá ṣe kí ni wọ́n gbé obìnrin yẹn dé tó ti bímọ rìwáyà Muslim ló jábọ̀ rí pé obìnrin yẹn àti tá a kà sáájú ọmọ tí lọ ń bá ńgbà tó gbọ́rọ̀ yẹn tá àdúrà ìpèyà rẹ̀ ó ṣẹ lórí ẹ̀ ó wá ti lọ ń bá obìnrin ọkùnrin ìgbà tán ló lọ bá jùrẹ́ ìjì wípé kó wá ṣe òyìn kọ̀ torí pé ábìdì ni aláyésá ni ẹni ó pọ̀ nóòlù tó tún lọ bá lẹ́yìn kínní kò tí ẹ láyè tiẹ̀ ló bá rò pé òkè ó ṣe àbí bẹ́ẹ̀ ló lọ bá adaranjẹ yẹn ẹni tó wà lábẹ́ ilé rẹ̀ ìyẹn bá bá ṣe sìnà ọmọ yẹn bá ṣe sìnà tán ló bá di wípé ló bá lọ nóòlù pé tọ́ jùrẹ́jù ló fún un lóyún ìyẹn ló wá parí wáyà àfàwà ìmáàmù Bukhari sọ pé fa uti elmeliku bitilika elmarasel wàlà rẹ̀ bẹ́ẹ̀ lóbìnrin yẹn gbé ọmọ tó bí lọ ọba ọba àlú kọ́ọ̀là mímẹ́rin ọba yẹn sọ pé ta ló fún ọ lóyún àmọ́ àmọ́sẹ́ ọwọ́ rẹ̀ alágbèrè tó wá bímọ bọ̀rọ̀ ti bi kọ́ láti mi jùlọ yìí nítorí fẹ́ ṣe nìyẹn ni pé ìpèyà rẹ̀ mú abẹ́nú àwọn mọ́ṣáláà àwọn wa lórí ẹ̀ ó ní mi jùlọ yìí ó ní látọ̀rọ̀ láti jùlọ yìí ló fóun lóyún àlàábì tí gbogbo àwọn èèyàn mọ̀ kọ́ọ̀là ẹ̀gbẹ́ sì ti ọba yìí ó sọ ni ó ní àfọ́ ibùsọ̀ òmà àti arákùnrin tó lọ kọ́ ibùba ilé ìjọsìn kan sókè kan tó ga báyìí tó kúrò nínú ìlú ni àti wa ni fitna àdánwò tọ́nà ọba aláàmọ́ mú kan àwọn ẹrú ni ìyẹn ni pé kò sí ẹni tó lè là níbi àdánwò tó fi dọ́rọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn ẹni ọlọ́run nìyí àwọn aláàṣẹ ni ló má dánwò wá báyìí obìnrin yẹn níbẹ̀ ni kọ́ọ̀là èdè mú sọ̀rọ̀ máa àtàwò bẹ́ẹ̀ lọ bá pàṣẹ pé ó yá ẹ lọ ni so Allah subhanahu wa ta'ala kò lè kò lè tí ì ṣe torí wípé ẹ má jẹ́ àgbàgbé o àbísí tó lálàáfíà sádẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní Allah yubtala al-abdu ala yubtala al-abdu ala hasabi dinihi Allah subhanahu wa ta'ala ní sọ lálàáfíà pé ọlọ́run máa ń dán o ẹrú wò bó bá ṣe rí bẹ́sìn rẹ̀ bá ṣe rí fàǹkánà fi dini ìsọlùbà tó bá jẹ́ wípé ẹ̀sìn yóò ní ẹ ikún àdánwò rẹ̀ wà aṣaddu nasu bala'an al-anbiya fal-amsal fal-amsal. àwọn tí àdánwò wọn dẹ̀ máa ń pọ̀ jùlọ àwọn ànábì ọlọ́run bá láàánú ajẹ́ pé ìjẹ́rùsí ọlọ́run ìfẹ́ jẹ́ wòlíì ìfẹ́ jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ìyẹn gbọ́dọ̀ jẹ́ni tí ó látẹ̀mọ́ra tí ó ga àmọ́ àmọ́ bẹ́ẹ̀ apàyẹ pé méjìlá ti bẹ ọlọ́run mọ́fà náà ilé ìjọsìn jùrẹ́ì fàúùtìyà bẹ́ẹ̀ ni wàá tù ní ibi ẹ wo ẹ̀tún wa mú wa bá mi fọ̀dọ́ràbù sọ̀rọ̀ mẹ́ẹ̀ẹ́ta obìl fòhùs àtà wakọ̀ àti níbi tí lẹ́yìn ẹgbẹ́ láti rí pé àmọ̀ ni wọ́n fi mọ́ torí pé bìl fòhùs fáàsì ni àáké àbí àmọ̀ ni wọ́n ti fi wú àtà tí wọ́n fi wú fàjáàlú yàdáwó ìlà ọ̀nùkì ìbí habilin wọn ò wú lásán wọn tún wá yẹpẹrẹ rẹ̀ ìyẹn ni pé wọn mú arákùnrin yìí wá ìyẹn ni jùrẹ́yì wọn mú wọn wá bí ọwọ́ rẹ̀ wọn wá so mọ́rùn abẹ́nú àánú rẹ̀ ọlọ́run kó jọ aláhùnmá ìrẹ́ ọba àlá à ń bẹ̀ wọ́n minjadil bala wọ̀dárkì ṣakọ wọ̀sú ìlọ̀kọ̀dọ̀ wọ́n ṣàmẹ́tọ̀tìlà àdá àdúrà yìí ó yẹ kí gbogbo wọn mọ̀ torí pé lórí ibi tá a ti fẹ́ dúró lónìí ó ní ọlọ́run ní ká máa bẹ̀ ọ́n aláwùmẹ̀ ní àwùjọ bíkà eré ọlọ́run à ń wẹ̀ lólùsọ ní jáde ìgbàlá níbi ilé koko àdánwò wọ̀dárìkì ṣàkà orí ibú tí mo ń lépa bá ní ọba aláàmẹ́jọ kan wa ọlọ́run wọ́n sú ìlọ̀kọ̀dọ̀ àkọọ́lẹ̀ ẹ̀bú mẹ́jọ kò lórí wa wọ́n ṣàmá tàfẹ̀lẹ̀ àdá ẹ̀rín ọ̀tá abẹ́nú àánú rẹ̀ ọlọ́run mọ́ṣálà wa lórí ọlọ́run aláwọ̀mẹ̀ ní àwùjọ bíkà min jáde ìgbàlá wọ̀dárìkì ṣàkà wọ́n sú ìlọ̀kọ̀dọ̀ tàfẹ̀lẹ̀ àdá pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ibi tí a sì máa dágbére lórí ètò wa alukunusu sunna níbi tí a ti ń gbéyàwó tírà bàbá wa olùmọ̀gbani sheikh muhammed bin ismail al-bukhari fi adab al-mufrad rahimahullah rahmatan wasi'a ọlọ́mọsàbàkẹ́ bàbá náà àwọn tí wọ́n jẹ́ olùgbọ̀wé ètò ọba aláàbá àti sunu nìzánà fana ẹ̀sìn wọn aṣọ ọgbọ́n kọ̀sọ́ntàn àwọn ni wọ́n ṣe onígbọ̀ abẹ ní àná rẹ̀ jọ̀ọ́mọ́sàbà àti sunu nìzánà fana ẹ̀sìn wọn mọ́dọ̀ àwọn náà ládàá rẹ̀ ọlọ́run subhanakallahumma bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين